orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ pẹ̀lú àánú Elédùmarè àti títóbi Ọlọ́run ọba gẹ́gẹ́ bí iṣẹ́ tá à ń fi síta tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ń gbìyànjú ẹ̀ tí Elédùmarè sì ní kó máa rí bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbìyànjú ẹ̀ torí náà àwọn síta bá ń fi síta ẹ má jẹ́ ká máa kàn gbọ́ lásán bàbá láǹfààní àti ṣe é ẹ̀já ṣe é tí ò bá sí àǹfààní àti ṣe é ẹ̀já bí àwọn tán lè bá wa ṣe é pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ rí wípé a ó dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó fi agbára sínú ìwé tó tún fi agbára sínú ìbò òun náà lọ́ba tó lágbára lórí ohun gbogbo a sì ń tà ń fẹ́ níwọ̀n ìgbà tá a bá ti gbàgbọ́ pé nǹkan tá a fẹ́ ṣe yìí yóò dáhùn fún ìwúlò wa nítorí náà iṣẹ́ tí mo fẹ́ fi síta ní àkókò yìí ni iṣẹ́ tó jẹ́ pé tí ọmọ bá dàbò sínú obìnrin ẹ tí obìnrin bá lóyún ṣùgbọ́n tí ọmọ dàbò sí nínú àwọn nǹkan tá a lè <clears throat> tá a lè lò rèé nígbà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ní hospital pé tó ọmọ dàbò sí nínú ẹ jẹ́ ká lọ gbìyànjú àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé yìí àkọ́kọ́ á wá àìdán ẹyọ kan á wá àtàrí odidi ẹyọ kan á wá ewé gúre ewé gúre á wá àwọn kan àwọn mi máa ń pè lẹ́fọ́ àwọn máa ń pè léwé á wá á wá ewé ọyọ́ á wò náà á wá wá ẹran ẹlẹ́dẹ̀ á jò náà pọ̀ díẹ̀ á wá gbogbo ẹ̀ papọ̀ nígbà tá a bá kó sínú àpè á papọ̀ nígbà tá a bá jó kínní papọ̀ tán tó bá wá di láàárọ̀ láàárọ̀ wọ́n ní obìnrin náà yóò máa fi fọ́ ẹ̀kọ́ tútù yóò máa fi fọ́ mu tó bá sì jẹ́ pé gbóná náà ló lè lò yóò máa fi mu ẹ̀kọ́ gbígbóná náà tó bá jẹ́ tútù ló lè lò yóò máa fi fọ́ ẹ̀kọ́ tútù mu lẹ́yìn ìgbà wọn láwàá wá ẹ̀fọ́ gbúre míì ìyàn ni tó pọ̀ àti ẹ̀fọ́ àti ọ̀yọ́ tó náà pọ̀ á wà sà wọn dá sà tí ọ̀gbẹ́ wọn ní bá ti sà tó bá ti wá gbẹ á wà gún á jọ́ tá a bá ti jọ ọ́ <clears throat> tá a bá ti jọ tán wọ́n ní èyí tó bá ṣe ń bẹ̀ tó kán náà ìní obìnrin náà yóò tún máa lò láti máa fi fọ́ ẹ̀kọ́ mu lóòrèkóòrè bí pẹ̀lú ògo ọlọ́run nígbà tí ó bá lò tí ó tún padà lọ sí check up yóò sọ fún wípé ọmọ náà ti dúró kò sì yẹ kó dúró ẹ ẹ já gbìyànjú ẹ a ó sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀.